àkàtú gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run fún gbogbo ẹ̀yin tẹ́ńpà tó ṣe é kí afágbà international káàkiri gbàgbà ńlá ayé ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ná ẹ ní rí wàhálà lónìí nísìnyí a fẹ́ send product wa láti South Africa lọ Indianapolis but mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ síwájú ẹ rí pé mi tí ì mú ìpolówó wá nísìnyí DHL you can check your area DHL ti mú òfin tuntun wá fún gbogbo ẹ bá fẹ́ bá wa ra ọjà tá a bá máa gbé by DHL wọ́n máa ní di data page yìí passport yín id yín data page id yín àti data page id ti tèmi tí mo jẹ́ sender fún yín please note this when you send your information to me gbogbo address yín dáhùn send yẹn ẹ máa send data page yín dhl ti ń gba data page receiver àti data page data page id sender so méjèèjì ni wọ́n ń gbà lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ tó rọ lọ́hùn tó bá fẹ́ gbé ọjà ẹ láti South Africa lọ anywhere in the whole world especially ẹ̀yin tẹ́ wà lẹ́yìn America ẹ̀yin tẹ́ wà ní Canada tẹ́ ń pè wá Europe ẹ jọ̀ọ́ DHL ẹ lè confam this wọ́n ti ń gba data page ẹni tó fẹ́ receive ọjà wọ́n dẹ̀ ti ń gba data page ID ẹni tó fẹ́ ṣe kí ni o tó send ẹ̀ ọlọ́run àgbàdo àwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ all in one national app tó wò mọ́ dà three hundred àìsàn ní cancer diabetics hypertension epilepsy àti oríṣiríṣi àwọn àìsàn fifteen thousand rand là ń ṣe promo ní nàìjíríà àtàwọn special made wa so ẹni tó ń jẹun lójú ohun tó ní ìbálòpọ̀ ojú oorun tálàtà ń kọ́ lórí kó get all in one transformer náà fún weak erection quick ejaculation low sperm count ẹ gẹ́tì gbogbo àrùn tó ń da ọkùnrin láàmú tí òkín lè ṣe déédé àtàrùn tó ń da obìnrin láàmú tí òkín jẹ́ kó lè pọ̀ sí ẹ kàn sí wa àtẹ̀yìn tẹ́ máa ń nídìí special prayer àtàwọn ètò àdúrà mi lórí spiritual nínú ayé ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two seven six one two nine five six three eight nine inna lè zata lè láì jẹ̀mí a we care almighty allah cares masalamu alaykum.